الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين بر الوالدين بكو كلاري لما ساسافا إلى كندا fẹ́ sí aspect téèyàn méjì láyé yàn àti lálùkìyàmà ìtura yóò tọ́ka rẹ̀ síbi ó ti sórí rẹ̀ ń bẹ̀ o ti ẹ̀rẹ́ ìtì akéwù kan láàárọ̀ yìí òun ẹ̀bẹ́ ro àlùwà àlèdè ìlú ìṣe dáadáa sáwọn òbí méjèèjì kí lọ́lọ́run ní gbẹ́ kí lànàbí sọ ń pẹ́ sallallahu alayhi wa sallam. qala Allahu ta'ala olùwàbà tí ọlá rẹ̀ ga sọ́bà ìfọ̀ àánú al karim wa qada rabbuka alla ta'budu illa àṣẹ olúwa ni o ntọ́lọ̀ ń jẹ parí ni o dẹ́nìkan lè yẹ lọ́wọ́ ẹ̀ o òfin ni o kí ló fi hàn lọ́hùn alá tààbùdù ìlà ìyá ẹ gbọ́dọ̀ jọ́sìn fẹ́nìkan lẹ́yìn ọlọ́run ẹ gbọ́dọ̀ pe ọba mi ẹ gbọ́dọ̀ sin ọba mi lẹ́yìn olúwa ọba Allah ọ gbọ́dọ̀ jó nífẹ̀ẹ́ sí ntọ́lọ̀ ń wí fọ́nù o ìṣẹ̀ṣe tẹ́ ẹ bá ti sọ di ẹbọ àtòsà àgbọ̀dọ̀ bá mùsùlùmí mẹ́ o mùsùlùmí àgbọ̀dọ̀ gbégbó o mùsùlùmí àgbọ̀dọ̀ ọgbọ̀dọ̀ sóró o mùsùlùmí àgbọ̀dọ̀ tó máa lọ gbé kinní kan sórí ìta mẹ́ta ẹ̀kọ́ funfun àti pupa o ìwà látọ̀wọ́n ọgbà o wákọ̀ọ́bọ̀ ọ̀rọ̀ bùkà alá tààbùdù ìlà ìyá ẹ gbọ́dọ̀ pé nǹkan míì lẹ́yìn wọn lọ́ọ̀ sọ̀n gbà yín o bẹ́ẹ̀ mọ̀ pẹ́lú mi ọ̀kún lọ́wọ́ ńgbà tó ń ṣẹ̀dá yín èsì dẹ́rọ̀ mọ́ á wá ẹlòmíì orogún fún un gbà tẹ́ bá fẹ́ sùn òun ìwà ni ọ̀kọ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o bọ́lá ń bá ju alẹ́ yẹn bọ́ níbi ẹ̀bọ kí ló kù wábẹ̀lì wá lè tẹ́yìn ní tẹ̀sánà àwọn òbí yín méjèèjì dáadáa ni ẹ sí wọn o àwọn òbí ìyá bàbá dáadáa àti ọlọ́run ní wákọ̀ọ̀rọ̀ ọ̀rọ̀ bókà ìdájọ́ ọlọ́run òfin ọlọ́run àti ọlọ́run ní gbogbo ẹ̀ dájọ́ ọ̀yọ́ nìkan lẹ̀ orúkọ sẹ́ni ó lè gbé ọlọ́run kọ́ dáhùn kọ́lẹ̀ ẹni tí ò sin lọ́run náà má pọ̀ ọlọ́run lọ dáhùn. wọ́n lè wá lè bẹ́ẹ̀ ní ìsànà ṣe dáadáa sáwọn òbí rẹ méjèèjì. imma yablughanna indaka al-kibara. ahaduhuma aw kilahuma ṣe dáadáa sóbí rẹ bí wọn bá ti dàgbà ṣe dáadáa sóbí rẹ kódà bí wọn bá ti di àgbà wọn dògbó olùwà ma ìmọ ọ̀kan lọ́wọ́ ni àbọlọ ọ pa pọ kò sóríire látara àwọn méjèèjì àwọn òbí rẹ ṣe o wọn ṣe bọdìn o wọn ṣe tọ́ ọmọ kò oríire ni fún ọ o bọ́lọ̀mbá ni wọ́n ní òbí láyé wọ́n máa ṣùgbà rẹ̀ wọ́n máa tọ́jú rẹ̀ ọ̀nà àlìjẹ́nà rẹ̀ ni o gbogbo ọmọ tí ń rí àwọn òbí rẹ̀ ń rí pé ọyẹ wọn ó ti lọ olórí ibu ni o ọmọ tí wà lórí ibu o olùwà ní bàbá lóbi rẹ̀ kan àbáwọn méjèèjì ni wọ́n máa bẹ láyé wọn dàgbà kọ́ wá sóríire látara wọn máa tọ́jú wọn kó dúpẹ́ orí yìí ń fọ́lọ́ lọ́pọ̀ o dúpẹ́ orí yìí ń fọ́lọ́ lọ́pọ̀ o. wọ́n ní kàkà ṣẹlẹ̀ ní ìlú ńláńlá ní ìlú Saudi Arabia ní Maka ní Madina òun máa pé ó di lè orí òṣèré fi tẹ̀lẹ̀.

àgbé màláìka ni wọn ò wọn rí fídíò rẹ o àmẹlòmí ọwọ àtẹbàtì ẹ wọn sì ń gaba yìí wọn ṣe dáadáa tí wọn ń ṣe ń kọjú wò ó àbí tó ọfẹ sọ lu ọfà bòtì ẹ wò ni irú ẹ ti kọ́ mà fẹ́ máa gbọ́ wọn ní ní kóòtù àwọn ọmọ méjì wọn wá ọmọ báwa bá ti gbọ́ pé àwọn ọmọ ìyá méjì àbá ọmọ bàbá méjì gbèsè mọ́rú ẹjọ́ tí wọ́n gbé lọ ilé ẹjọ́ lọ́dọ̀ tí wọ́n yàn yìí pọ́pátì òbí wọn bàdá mi sì jókòó lé ogún àǹtí mi àwọn àtọkọ rẹ̀ wọ́n sì wáá fẹ́ yàn mí jẹ lórí ilẹ̀ tí ayé bàbá wa nìkan sí bọ́ọ̀ gbọ́ lọ́ọ́ béèrè bí ọ̀bá dán lójú lọ rẹ́gísítọ̀ lọ rẹ́gísítọ̀ kóòtù kan nàìjíríà yóò pé àwọn fámìlì kí ni wọ́n gbọ́ bá kí ni wọ́n gbé wá ilé ẹjọ́ ẹ máa wá wò gbọ́ lọ́hùn wọ́n ní kí làwọn ọmọ ìyá méjì jà wálé ẹjọ́ sí wọ́n ní àwọn òríyàn kí kóòtù ọba wọn ti kìnnì ọba wọn dà sí àbúrò ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n òun ni ìyá àwọn ń gbé ìyá ti dàgbà ẹ̀gbọ́n òun náà ti dàgbà òun á ní kẹ́gbọ́n òun ọ̀yọ̀ǹda fún un ọ̀nà àlìjẹ́nà tí wọ́n rí lára ìyá yìí tó jẹ́mi náà tọ́jú ìyá tí wọ́n ń pẹjọ́ sínú o ní Saudi ìní ajìnà tí ara wa o àwọn náà pé òun ṣe màláìka o àmọ́ kí wọ́n rọra bí ọba máa sọ̀rọ̀ wọn sọ̀díà sọ̀díà mélòó ni ìwọ náà ṣe. wọ́n ní ọ̀kadàjọ́ náà láyà kó láwa yàn láyè sẹ̀ríà náà láyè yàn ká lọ bí yóò náà bọ́ba délẹ̀ báwọn nù sẹ̀ríà ọpọ́sìtì rẹ̀ náà bọ́ba délẹ̀ ń délẹ̀ lọ́pọ̀lọpọ̀ wá ń bì àwọn ìyá àti bàbá tí wọ́n ti kọ́ra wọn wá ń jà sọ́mọ ọ̀dọ̀ mi ni ó gbé ọ̀dọ̀ rẹ ni ó gbé ìyàgbọ́ pọ́sìtì eléyìí nù àwọn ọmọ ní ń jà sí ìyá yìí <laughs> èyí táwa mọ̀ ní àyẹ̀dọ́kọ́ mọ̀ ní kí ìyá àti bàbá ọmọ ẹja sí ọmọ òun ni ó ọ̀dọ̀ rẹ̀ ni ó ìlànà ṣẹ̀ríà ni pé interest ọmọ yìí ni number one interest ìyá yìí ni number one gbogbo yín náà lẹ ní interest ọmọ àbúrò lòun náà fẹ́ wá àlìjánnà lára ìyá ẹ̀gbọ́n ní dákun má jìnnà àlìjánnà tèmi náà. ẹ̀yin tẹ́ ń jà sọmọ náà wọn náà pé kò lè tọ́jú rẹ̀ ní mo lè tọ́jú rẹ̀ ní mo lè tàn pé íńtírẹ́sì fún ilẹ̀ iná ń jà sí àmẹ́yìn adájọ́ sẹ̀ríà àkọ́kọ́ íńtírẹ́sì nàmbà wán tẹ́ gbọ́dọ̀ protẹ́tì òun ní kíni òun íńtírẹ́sì ọmọ ìyá àbí ìyá yìí òwò ló pè rẹ̀ jù ọ̀dọ̀ ìyá ni kó gbé ní lẹ́gbẹ̀rẹ́gbà yóò sọ òyìnbó bàbá gbé àmọ́ ìyájọ́ lọ bàbí tí ó mú tí dé lálẹ́ tí ó sùn wọ̀ tí ò ní kásùbá ọmọ ọmọ gbé wọ̀dọ̀ yìí ọmọ fẹ́ dé lórí ibú nù ọba nírú ìyá bẹ́ẹ̀ kọ́ọ̀tù ọgbà ọmọ kú lọ́wọ́ ẹ̀ amẹ́yìn kan wí lónìí ìyá táwọn ọmọ ń jà sí bẹ́ẹ̀ ni sẹ̀ríà náà wí adájọ́ wa pè é ìyá ìyá ọ̀rọ̀ ló délẹ̀ yìí ìbò lọ́rọ̀ yín lọ́rùn jù ní ọ̀dọ̀ àwọn ọmọ méjèèjì ẹ̀yin náà lè bí àwọn méjèèjì àmókùnkùn ní kùn kí onínú ọmọ màánù o lè ọmọ wo lè rò pé àfi níbi wọn gbọ́ gbàdájọ́ ni máa ní chamber yàrá tí wọn pè yàn wọlé sí pé ká tó jáde dájọ́ ìyá dáadáa ìyá lè ra àwọn ọmọ méjèèjì ojú òsì èwo ni mo fẹ́ mú èwo ni kí n bí ọfọ èmi ò lè mú kankan nù ọ ojú mi làwọn ọmọ méjèèjì à adájọ́ ní nǹkan mi ti gbé o tọ adájọ́ ìṣẹ̀rí ọ lo òfin Ọlọ́run náà ni kí ni mo ní interest number one tó adájọ́ gbọ́dọ̀ protect òní interest ìyá sọ̀rọ̀ kan yìí adájọ́ wa ní. eré ẹ̀gbọ́n ìwọ náà ti dàgbà bóun ti ń wọ yìí ó ní bágbára jẹ náà ti mọ láti mójútó ìyá èyí tó ṣeun ó ti gbìyànjú àbúrò rẹ ó lè ṣe jù ọ lọ nǹkan bá délẹ̀ lógìjì àbúrò yìí lè ti mọ́tò mọ́lẹ̀ láàrin òru ìwọ ẹ̀gbọ́n tí ń wòye àgbà ti dé sí wọ̀ náà ọ̀ lágbàá tó o ti ní tẹ́lẹ̀ máa torí náà ìdájọ́ kóòtù ni pé ìyàwó máa lọ gbé ọ̀dọ̀ àbúrò nítorí kíni torí kó lè bá a rí àmójútó tí ó péye. a alẹ́gbẹ̀ẹ́ ìwà sunkún ìwà wú ìyàn kóòtù àbúrò náà wà ń bẹ̀ ẹ̀jẹ̀ má bínú ẹ̀jẹ̀ mi náà wá ìjẹ́ náà lára ìyá wa. ngbọ̀lẹ́ ti gbọ́rú tàmà kì í sà lọ́ o àwọn ẹ̀pà lọ mọ́sálásí o. àwọn tí yóò máa wá bèlè wá lè dé ní ìsànà nù ìmáyà bùlọ̀gọ́nà ẹ̀ńdà kàlùkìbà àhádùnhùnmá áó àwòkìlà àhùnmá fàlàtàkùlà àhùnmá òfin. olúwa ní èyí tó kéré nú ọ̀rọ̀ kọ̀ọ̀kan kò sí lásán kò gbọdọ̀ jáde lẹ́nu rẹ̀ sáwọn òbí rẹ̀ àbíkọ̀ kan pé wàhálà yín pọ̀ àìbẹ̀jú fún mi lẹ́ẹ̀kan náà mo ti gbọ́ ọ̀dọ̀ gbọ́dọ̀ ṣe fáwọn sáwọn òbí rẹ o aláṣàkóláhùn máa òfin tó ń jẹ́ òfin ni pé ọ̀rọ̀ àbùkù tó kéré jù kò gbọ́dọ̀ jáde lẹ́nu rẹ sí àwọn òbí rẹ o wàlá tanharuhuma ọ gbọ́dọ̀ jágbe mọ́ àwọn òbí rẹ o gbogbo ọmọdé ń jágbe mọ́bí rẹ ọ̀nà àpáwọn ni o ọmọdé àárín àpáwọn ayé alukóra ni là ń ké o. وقل لهما قولا كريما ọ̀rọ̀ àpọ́nlé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmáyé èèyàn ọ̀yìn ọjọ́ máa jáde o lẹ́nu rẹ sí àwọn òbí rẹ o ẹni tí ọba sì ma eléyìí náà ẹbí ń sọ̀tàn míì náà ní Saudi lélẹ́yìí náà ti ṣẹlẹ̀ ẹ fi mọ̀ pé àwọn òpin màláìka làwọn ọmọ Saudi o àmọ́ ń tà ń wí ni pé èèyàn rí wọ́n pọ̀ ju èèyàn rí ju wa lọ o àti ká jẹ́wọ́ fúnra wa o èèyàn bu tí wọ́n kéré sí gíní àwọn náà láwọn ọmọ ta o nínú àwọn ọ̀gá mi àwọn àlùfáà mi pàtàkì tí gbogbo ayé ń ṣàǹfààní lára wọn lónìí ẹ̀yin àbá máa wo YouTube ẹ̀ fi gbúrò wa. Fadilatu Sheikh الأستاذ الدكتور سليمان ابن سليم الله الرحيلي الفاعل الدانوة حفظه الله تعالى lẹ́yìn bí wọ́n bá kọ́ wa ní kíláàsì aláwọn kan tá a tún súnmọ́ wọn kò sígbà tá a lè wọlé wọn ìdùn lẹ́kọ̀ọ́ ní ìdùn tó máa kọ́ wa ní ayé mo rántí inú ilé wọn ni wọ́n ti sọ̀tàn yìí fún mi yọ alọ bá wọn a kọ̀m̀pléǹ pé àwọn ọmọ kan tó dé lẹ́yìn wa ń gbà táwa dé sàbí náà ọwọ́ táwọn ọmọ yìí ń gbé gbìjọ wa lọ. <laughs> àwọn ọmọ yìí àwọn ògbó ní ẹgbẹ́ tí wọ́n báwọ̀ ẹ̀gbọ́n wọn o. àwọn àwọn ọmọ kéékèèké ni wọ́n ń gbà yẹn gúgùn yunifásitì náà láwọn kọ́kọ́ ní gbà wọn. àgbègbè àtọ́kàn náà àwọn àlùfáà wa ìmáàmù kùgbàgbà náà àwọn ti sáláì sí nìkan fáwọn àgbà sheikh zoban àwọn wọn làwọn ò dúró gẹ́gẹ́ bí òbí fáwọn ọmọ yìí àwọn ọmọ yẹn ńláńlá ni wọn ò fún fẹ́ dàpọ wọn ni o kánú wọn bàbá rẹ wọtí bá chancellor ńgbà tí ń yí àwọn yunifásitì ńláńlá nàìjíríà ìkejì náà bàbá rẹ àwọn ọmọ yẹn ńláńlá ni wọn ni wàá mọ̀ wọn dáadáa torí ńgbà tí wọn tẹ wá ṣe yàrá tèmi ni wọn gbé kan sínú wọn wọn bá dá wa lálẹ́ fún mi náà ló ń mo mọ̀ ọ́ dáadáa àwọn náà sì mọ̀ mí dáadáa àjọgbé nu yàrá kan náà ìjọba yẹ kí mi náà halẹ̀ mọ́ wọn kí n gbé ń gba ìdí rẹ̀ ní tọ́ọ̀bá jẹ́ ń sùn àmọ́ àwọn ọmọ yìí burú lọ́tọ̀ burú àwọn kọ̀m̀pléǹ jọ̀ nǹkan àwọn ọmọ yìí ẹgbẹ́ kí ni pọfẹsọ rọ̀hẹ́lì wí fún ìmọ̀ránṣẹ́ èmi àtẹnudà àjọ lọ́gbọ̀n ẹ̀ wọ́n ní ah, problem ni pé àwọn ọmọ yìí wọ́n ti jáde kó ní ọgbà kámpọ́ọ̀sì táwa wa àwọn ọmọ bòmí àdínní táwa bí yàtọ̀ nù o báwa bá kó ní kámpọ́ọ̀sì àbí bàbá fún wa àwọn àfa wa yìí lọ. àwọn ọlọ́rẹ̀ kan nínú gbòòrò ẹsẹ̀ pẹ́ àwọn ọmọ yìí ti já sí wọ́n ti já sí gbòòrò wọ́n ti wá bá àwọn tí. irun tí wọ́n ń ṣe ní nàìjíríà àtẹ́yìn náà mọ irú ẹ̀yà yìí wọ́n ti wá báru wọn pàdé ní ní gbòòrò bàbá pọfẹsọ rọhẹlì ọ̀rọ̀ hekima tí wọ́n sọ wọ́n ní sẹ́yìn wá ká mọ kí lọ́wọ́ ajẹ́ kí wọ́n fẹ́ wọ̀ wọ́n ní àwọn ọmọ yìí impression tí wọ́n bá bọ̀ wá ńgbà tí bàbá wọn ni wọ́n máa lọ màdínà ìlú ànábì ni pé àwọn màláìka làwọn ń lọ bá mẹ́rin <laughs> ńgbà wa dé gan wa bá ṣe kọ́ nìkan náà jà ẹ wá yàn yín náà àṣé ń dáwà náà ń ṣe wọn ọba di ọyá ọba di partners wọn di company ṣe ǹjẹ́ ọ̀jẹ̀ ní wa ká wọn mọ wọn àbí ká wá bá ṣe gbà wọn báwa ṣe gbà kí ó restrict àwa sínú ọgbà táwọn wọn àwọn ilé jọ kan àwọn ń lọ kí lọ́rọ̀ ṣe ń jẹ́dà tó ń kàn fẹ́ là èmi tó báyà yín èèyàn lọ jẹ́dà yìí àbí bí yunifásitì bá kó wa lọ ní tèmi nù àwọn náà burú àwọn náà dídí dáadáa nínú ọ nítorí mo fẹ́ lò ní pé ẹwọ hekima yẹn bàbá ní expectation wọn ni pé àní mẹdínà àmàlàyíkà là ń bọ̀ wá bá ṣètọ́ ní ti ń bẹ mẹdínà náà ìyẹn ni pé èèyàn bú náà ń bẹ wọn kàn pọ̀ ní làbí ní ìgbà ariwo sọ̀díà sọ̀díà sọ̀díà mójútó ti lé rẹ̀ náà wọn gbọ́dọ̀ máa mọrí ìpín ojú tiẹ̀ kọ máa wá wo ẹni ẹlẹ́ni wọn sì tàn púpọ̀ o tẹsí pa ń pọn wọn o ètò wọn sì ṣe ẹgbẹ́ mi ní ń wí yìí bí àwọn náà kù sí àwọn kò tún wọn ṣe kò fún àwa náà ṣe ibi tí mo fi yà lọ́bìnrin ni pé mo ní ìtumọ̀ ẹ̀sìlámpù mi wá ẹni tí ọba gbọ́ wá bẹ̀rẹ̀ wá lè jẹ́ inú ẹ̀ sáànà sàwùdí lélẹ́yìn náà ti tẹ̀lẹ̀. kọ́dà àlùfáà kan ni ó ṣe níwá àti inú àwọn àlùfáà wa orí rédíò mo ti gbọ́n sàwùdí wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ o tó ń fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ mẹ́ o mójútó àwọn òbí rẹ̀ bọ́lọ́ bọ́ba mọ ìdí wọn ṣe lórí jẹ náà wàhálà jẹ náà sùn òbí wo ni ọ torí pé ọmọ kan burú dọ́lọ̀ ju sí kànga pé wàá lọ́mọ yìí pọ̀ ó kù bí mi yọ ọmọ mánéjì ẹ̀ náà ni ọjà àgbẹ̀ sí la ọtọ̀ sí la kò jẹ́ ó sùn kò jẹ́ òbí wo lẹ ìyá wo lẹ gbọ́ pé ní wàá lọ́mọ yìí pọ̀ ọlọ́ bò mọ́lẹ̀ gbé kọ́ máa lọ kò sí bọ́ àgbẹ̀ wàhálà àwọn òbí rẹ̀ pọ̀ ọlọ́mọ sí wa lórí igbó wọn ní arákùnrin yìí òbí rẹ̀ ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ bàbá rẹ̀ ọ̀dàgbà ó sì inú tó ti kọ́mọ̀ lọ́dọ̀ wọn ta òbí náà ni pé wọ́n máa ń mójútó àwọn òbí wọn wọ́n yẹ ṣe bí àwọn èbó àwọn èbó ni máa wọ́ òbí wọn tó bá ti dàgbà lọ́lé arúgbó wọ́n máa lọ kí wọn lẹ́ẹ̀kan lọ́dún gbogbo láìfò tí ọmọ nàìjíríà fẹ́ máa wò pọ̀ dànù kọ̀ bá sílámù mu o àwọn òbí rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà wọ́n máa gbé o àbí kọ́ wá bí tọrọ ọ̀hún tí wọ́n máa gbé tí mójútó fi pé ọkùnrin yìí ọ̀dọ̀ àwọn ọ̀dọ̀ náà ni bàbá rẹ̀ ti ń gbé wọ́n lọ wá níyàwó burúkú ìyàwó tí ọmọ irú ìyàwó tiẹ̀ náà ti ń sọ fún ọ pé wàhálà àwọn ìyá yìí pọ̀ kọ́dà ìyá ìyàwó mi fẹ́ lè kọ́kọ́ rẹ̀ pé kọ́kọ́ ìsìn àwọn òbí rẹ̀ wọ́n máa lọ wọ́n dáwọn gbádùn ayé wọ́n dáwọn gbádùn dáwọn gbádùn báwọn bá pọ ìsìn ọkùnrin nìwọ ní orí fẹ ọtọjú rẹ débi tí wọn rí pọ dáa ló fi gbà kọfí ọ ó ní ìyàwó burúkú ìyàwó burúkú ìyẹn àwọn aláàbàbà pọ aláàbàbà pọ ńgbọ yáde wọn bá lọ yọ yàrá mi fún bàbá bíi boys quarter <laughs> ẹ ẹ yọ bìkan fún wọn bẹ wọn ní tí yọ ọbẹ̀ fún ọ. wọ́n á di pé tẹ́lẹ̀ bí wọ́n bá dáná oúnjẹ kan náà wọ́n jọ ń jẹ àná rẹ̀ wà ní ọ̀dọ̀ wọn bíi tó kojú pé wọ́n wà gbo àbọ̀ oúnjẹ bàbá tí ìgbà tí wọ́n lọ gbo oúnjẹ fẹ́lẹ́ wọn wọ́n jọ á dá àbọ̀ bàbá má yàtọ̀ tí wọ́n ní bóyá ọmọ ọ̀dọ̀ kan lọ gbé tí bàbá náà lọ gbé fún wọn àwọn náà ń gbòòjò rí bí ọmọ tó bí inú gan ti ń ṣe sí sẹmọ pé wà àwọn náà lọmọ ọdọ ọmọ wò àwọn náà lè lẹ mọ bàbá pé gbóúnjẹ rẹ bàbá yìí jẹ ni ẹ máa wá wò gọ lọhùn wọn ní bàbá yìí wà á kú bàbá kú ni ọmọ yìí náà bàjẹ́ wọn wá ní ìdájọ́ palẹ̀ ilé tí bàbá ń gbé tó fi kú wọn yàn pé wọn ta kò tó wà ń bẹ wọn ó tún ṣe wọn yà wọn lò lé yẹn fún nǹkan míì. wọn kó jáde wọn ń káwó jáde all of a sudden nígbà ó di pé abọ́ tí wọn máa fi gbé oúnjẹ fún bàbá wọn wá mú yẹn jáde wọn ní kan sọ abọ́ yẹn nù kò wúlò ọmọ rẹ̀ kékeré ọmọ kékeré tó rò pé dè ìrántí ọdún tí yẹn mi ké tí àwọn wò pé yìí wọn bá ní bàbá bàbá bàbá

torí wọn tọ́jú rẹ̀ tẹ́ bá dàgbà òun náà máa fi gbé oúnjẹ fún yín òbílẹ̀ <laughs> yìí náà bá dàgbà òun náà lè máa fi gbé a ẹni bí ìgbà tí wọ́n gún yàn lábẹ́rẹ́ yìí lójú kan tó wà ní àwọn èèyàn máa ti ń palẹ̀kùn òun náà ní padà ń fẹnu ẹ̀rọ ni wọ́n ń sun ẹkún ọwọ́ àṣubú lulẹ̀ wọ́n wá ń pé kí ló dé kí ló dé ọ̀rọ̀ tí ọ̀ràn kan lọ gbọ́ lẹ́nu ọmọ rẹ̀ ọmọ bíbí inú rẹ̀ tọ́lọ́wọ́n bá ti àkọ́ bẹ́ẹ̀ lókù yóò rí bẹ́ẹ̀ yọ dàgbà ọmọ náà lọ kọ́ lé boys quarter fún ọmọ wa náà abọ́ òun ní ọmọ fi gbé ọmọ èké oyin ẹ̀bá wọn gbé bá wọn gbàgbọ́ wọn tó pé tẹ́tẹ́ iná bá ti dàgbà nínú ọmọ fi gbé ọmọ rí ní ọmọ páàsì oúnjẹ tí iná ti ń bẹ̀ opposite ni èyí tó bá wù ọ ní o mú o àlùkò rá ní ti wí jẹ o tọba wù ọ ọba sọtà àwọn kan ni wọn ń jà sí ẹjẹ ń tọ́jú ìyá mi wọn kan ni wọn ṣe gbé bàbá wọn síbi kan bí ẹlẹ́wọ̀n wọn lọ wọn oúnjẹ fún un ìtọba wù ń kálukú ni kò mú àmẹwò lọ́lọ́run ní o ṣe olùwà ni wájà gbé mọ́ wọn o ọ̀rọ̀ tó dáa ni ọmọ ń sọ sí wọn o wàhfid jana hafulli mina rahma rẹ yẹ rẹ ń lẹ kílọ̀ ń kílọ̀ ń gbé tọ̀ ń gbin wọn tó tó tó tó gbé ọ ńgbà tí ọ mọ nǹkan kan tó lágbára tí wọn lè lè ọmọ ẹlẹ tó kó láyé wọn ò jọ bọlẹ wọn ò jọ ráre ẹyẹ rẹ ńlẹ o pẹ̀lú kẹ ọkọ rọbẹ hàmùmá ẹni tí ọba tí wọn á ti láyé nu wọn mẹnẹ àkẹtàn ọmọ wa ṣàdó àbọ wọn ẹ Ọlọ́run dàpọ máa ń kẹ wọn àwọn tí ń bẹ láyé náà máa ṣàdó àbọ Ọlọ́run máa ń kẹ àwọn náà kàmá rọbà yá ni sọ̀gbìrà báwọn náà ti ṣe kẹ́ ẹ̀ ní kí wọ́n ṣàmójútó mi gbà mọ́ wà kéke àti gbèsè ni olùwà rán ọ létí pé kí ni gbèsè ni ọ ọ ṣe fébọ̀ fáwọn òbí rẹ bọ́ bá ń ṣàdúrà kẹ́ fún wọn àwọn ni wọ́n ti kọ́ kẹ́ ọ àmọ́ rọ́bà yá ní sọ̀gbìrà nígbà tí wọ́n ní ìdí kẹ́ àwọn ni wọ́n kọ́ kẹ́ ọ àwọn náà kọ́ mójútó ọ wọ́n kọ́ ọ nínú àyà mi olúwa ní wọ́wọ́ sọ́yìn ìnsánà biwalidayhi husna olúwa ní asàsọ́lẹ̀ fọ́mi èèyàn o àwọn òbí rẹ̀ méjèèjì dọ́wọ́ rẹ̀ o husna dáadáa ni ó ṣe fi wọn o ọlọ́mọta fún wa dáadáa ṣe o وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه